This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maxwatch.com slash donation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àríhìn ní eré nímọ̀ Hótùbà. Àmà ni sí kawa ya atẹ̀dúwà hutu bayrẹ̀ ozewe na nwana ozewe doje duwawo advice ọni okomori ase yẹn ọgụwanye onye ọsama ihu e na ọrụ na ha jẹ ozi esi ọka wahang saha ọdụ ọdụwa kụrịka Duwe disturb ebe na-eche aka na-ewere omiri na adọm gụbọi. Ọgwọ ọba ọgwọ ọba esi ebe ọba ga adịnị. Esi ebe ọba ga adịnị. Idule adha ọnụrụ ijuma. Waasị dịkụ anụ dịka ozewe

وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها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 وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشار الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أجارني وإياكم من النار الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا لا إله إلا الله وحده ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون والحمد لله رب العالمين الحمد لله يا سمر يا رب

Dikwe mori haba nsirese nwere ọnọ mẹta ya sa ase nso mori nwere na ebi ọnụ na ebira ito redi eto. Anda ni abụ ya mẹta jọbụgo dịba bụ oko mori n. Seven conditionals. Sebe ụzọ n'ịbọrọ tụra. Sebe ụzọ ya asa asa. Ndekọ ọbụ ehe. Ọhụrụ anyị na ndụ. Gahana ịta ohi jahiliya. na ịta ehe anaghị kama ihe. Gahana ịta ọrụ ọbọpụ abọza atem. Dọbe ọhana na baza wenwe vahan. Aba atụ anụ wara dị islam babe. Wàá kùsù tẹ́tẹ́. Ime kụrụ anọ. Ìrẹ̀gbọ́ abụghị ịbụ. were adaghị etanụ jọ anaghị etanụ dara onye bira buja sete bira jehova ebira anaghị bira ọzọ anaghị bira sete jehova ere bụ ya ịga abịa dọọya etiti bera na-eji bera dọka ọtọ nọ gị etide dọkwa ikpebe weta ma baba ọzọ gọdọ ụzọ tere ebira ya ọ gara ebe ọ ga-akwụrụ adịm wee ụka anyị ebira ụkari na e nyefere ada ebe m anara agụmbọ anara ịtaraba apebira jokom anara dọt apebira koto anara koto karịsị apebira ta o ebira tanere anara epebira land ọnụ ịra anyị na na anụ atebire tụnọ anara ezesef atebira toto anara abadi abazineva mibira jọza abazaya bọza ra ịzọn n'eri erevụ ọsị ada ige oresan garan dani izi etanu jata anara anara etan anara amani gara yeten ampa isa asabi ọ dekina ọ ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ kó àtẹ̀kọ́dù yẹta náà ka ìbìlẹ̀ta wá jẹun lọ́rọ́ àfẹ́rù ká enihu àǹkẹ́ àmì àǹpa ẹni màrá àfẹ́rù ká enihu náà bẹ́ta ní garam tó èso ọmọ náà èèrè náà bí ó mórí ìṣubú hànà wọ̀tẹ̀ àlá ẹ̀ka wọn àti ètòwéyì rẹ̀ ètòwéyì anábẹ́tòwéyì la ilaha illallah bẹ́ẹ̀rán bẹ́ẹ̀ kóran ẹni ìtẹ́nafẹ́rẹ̀ ọlọ́ọ̀ta ọ̀rọ̀ àmọ́ ẹ̀kọ́ máa ìbáyan anábìlá ìlàhà ìlàlọ́ àtọ̀ ọ̀rí ni anáìka ọ̀rí náà àzáyé wéré especially economic àzáyé náà ká wéré mẹ́rin ìkònyára bí ààrẹ kéré tán bí ààrẹ kọ́tìn inú márùn-ún márùn bí pẹ̀lú ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ìgbà náà rẹ̀ ìjókòó ìdíyẹnà ọ̀nà òkòdù ìrẹta níbìrà jọmọ báyìí àdíyẹ níbìrà jọ́pọ̀ ètò ìròyìn báwọn ẹ̀tọ́ náà ni dábà àdínì jókòó ìrora lórí àwọn onábìínì ìràgọ́ragọ́ iná bá ìnínú àtàdá ẹ̀bá ni bẹ́ẹ̀ àhẹ́gà nínú ìsìlámù inú àwòrán ìnínú náà ẹ̀ka ẹ̀rẹ̀dẹ́rẹ́ àbẹ́rẹ̀ dáàmù ẹ̀rọ Omúlò ní ọwọ́ tó fún wa iná ẹ̀yọ̀ gbẹ̀mẹ̀rẹ̀ àti ìgbàgbà. Ẹ̀rọ iná àjẹm, ọní ìkú ẹ̀wà ò, ìlépò ìjẹm, onílé ẹ̀wà iná àgbà nínú ẹ̀fẹ́ mímọ̀, òwò pépé lè ní ìjọ ìyẹn ti gbàgbà. Ọ̀nà ìlú lè kú nílé pípa ètò ìdúró náà. Yílẹ̀ àwọn àti káfíńtì dọ̀ ọ̀rẹ́ fún. Ìsìlámù ọwọ́ àti mílẹ́dítẹ́ǹtì bẹ́ẹ̀ rẹ́kọ́ àmẹ́nímọ̀ta iṣẹ́ náà ẹ̀yìn ara inú islam ọkùnkùn náà èyí jèjì rẹ́kọ́ iṣẹ́ náà yìí tíyà láti dídí àdáṣe bẹ́ẹ̀ rẹ́kọ́ yà kó lórí ọdọ bẹ́ẹ̀ lórí ìgbà náà wà tààlà gbọ́dọ̀ mẹ́wọ̀rọ̀ yìí péré ẹ̀yìn ara yìí anáàka ẹ̀mí náà kọ́ ẹ́tọ́ bẹ́ẹ̀ ààrẹ ìdàdí ní àkíńdẹ̀tì tẹ̀wìd alàmánà àdìsálàfì tọ́ọ̀lù bẹ́ẹ̀ ààrẹ ìdàdí ní kọ́rọ̀ kọ̀rọ̀ títí náà ilé olórí ìsìbòhánà wọ̀tàálà lóòrè lórí olórí kọ́rọ̀ kọ̀rọ̀ náà tẹ́lá bí olórí olú olórí ti jí ẹ̀wọ̀n tẹ́lá ọdún olórí yìí olú tó olórí ti jí olórí yìí bí

sílé ìlà ìbáni ọ̀sẹ̀ ògbóni ọ̀bẹ ẹ̀ẹ́n ebi tí ma lè bí àkọ́ǹdíkà ẹ̀ẹ́nì pẹ́ta anáàkọ́ ẹ̀kẹ́ nípa ọ̀rọ̀ orí yẹn tẹ́ anáàkọ́ lórí ọ̀sẹ̀ dára ní ìfẹ́mẹ́ bí tí ma náà tẹ́lá àhóò lẹ́hàn náà ẹ̀ẹ́nà àdúgbò náà ẹ̀ẹ́nà náà bọ́ ẹ̀kẹ́ nígbà tí rẹ̀ ń zọ̀ọ̀zà àkọ́ lórí ìtura náà wọ̀ tààlà ẹ̀ẹ́nì tó yà àkọ́ gbogbo ẹ̀ẹ́nì tó yà àkọ́ ìrìn Akomori wa akọ omori ìsúwà náà wà tààlà bí kòkó ram bí rẹ tó ọ̀yẹ́ èkó omori omori ọ̀nà ram anáka yẹ ẹ̀rí yẹni ìfẹ́ ìfẹ̀yẹ bókó bókó bóbọ̀rọ̀ tí náà náà ká ọ̀ha ọ̀yàrá bí rẹ tó kátó láìláha ìlọ̀lọ̀ wàá tẹ ẹ̀kútẹ́ bí rẹ tó kátó ẹ̀kú láìláha ìlọ̀lọ̀ bí wọn jẹ́ náà rere láìláha ìlọ̀lọ̀ ìtúnu láìláha ìlọ̀lọ̀ ọ̀sá ọ̀rìká àsọ́ni sí ìrìnà ètò ká

kẹwé yìí náà ìka ó tó mórí sọlọ́lá wà lóhùn wà lù sọlọ́ ó lọ bí ìjọ náà zà hamam ọ̀nà màá ni yọ̀ọ́ ìjọ náà zà dọ́m ọ̀nà bọ̀ náà pọ̀jà ìkẹtẹ̀ ǹdọ́ pa gbogbo gbére ní ẹnu àti bẹ́lẹ̀kù ọ̀nà ní ẹ̀rọ náà zà fẹ́ ìzọ̀zà ẹ̀rọ náà dùn wàá tẹ̀ ọ̀tẹ̀ ìdáka wà ní rọ ẹ̀ àníjẹwọ̀ náà bí mẹ́ka ógójì ọmọ ìfàṣà ọmọrí ìsìlẹ̀ náà wà tààlà ọkà pátákì tààrà ara àníyàn ní ilé yóò tó mórí ìfẹ̀lẹ́lọ́wà lóòwà àlùwà sàlám adịghị ọịza ịza anaghịrịta ya ere ha ma ya ọ na-atụle ka ọnụma na-ajere emeri kumadu pleti anyị kwu isi ya ma ya ekewa ahụ ụlọ nọ ara anyị ebe ya nọrọ ka taa atọmụ ya kata ya taa tee komori ihu nọbọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mi náà kẹ máa hẹ́rọ mi lè tilẹ̀ yọ ọwọ́ wa àtẹ̀rẹ́ náà ẹ̀jẹ̀ ayọ ọwọ́ wa ọ̀nà ẹ̀ka wà ní iná bó kọ̀rọ̀ ẹ̀fẹ̀rẹ̀ máa hẹ́rọ mi náà yẹ bó mọ̀ bí ẹ̀fẹ̀rẹ̀ bí ó yà kúta lánàá. ẹ̀rù tàmáìnì ni ẹ̀rẹ́ náà rí kúsàlá inú ìdìlẹ̀ abúhà inú mọ̀nà pààrà wọn náà ìka àánú lè bàbẹ́ tó rẹ̀ nínú iná báyọ̀n àràbáyọ̀bá ni inú ẹ̀yìnrẹ̀ oní ọrụ oyi nínú mọ́ta wọn atọ́mọ́wọ́ ayé ìwọ nínú ọ̀nà ìṣèjá abdulaziz yìí náà ọ̀rọ̀ ala eri emere aka ebe nụ ịkwụsarị idula abraham enyi ma dịka n'obi mebe ya ndị ihe ma mebe ya ndị aka kaba ọba dịnụ onye nwa ụmụ data anya nara anaba na ahụrụ erigo nara ka adụna eri obi latian ibe ya boran tabiari n'ụmụ omuli ọ̀nà bụ ojú ebe ya dọ̀f zahan baiwa ọ̀nyí mmadụ amabọ n'ọnọ anabi onye rai dọ̀hị n'aka nai dobi sistọ nyara ini sistọ n'ime ọnọbọ n'ọm anara zaria ya akụka na ihe ekwure omuli ojú ebe ya dọ̀f zahan baiwa ụmụ bara ụmụ bara onye rai konyara ina dino n'ọnụ ọnọbọ n'ọnụ dáìka ètò tòun ní ẹran bẹ́ẹ̀ inú wọn bẹ́ẹ̀ yẹn láti yẹn yàá ká ní ebola ní yóò kúkúrè òmùrò déédéé ọ̀dọ́ mayá báyọ̀. àmín ògbórùgùmọ̀n wọ́n ara mi mọ̀ ní àmín anáyà ọ̀gẹ̀dẹ̀ ọ̀nàìsàn wèé ká ọ̀gẹ̀dẹ̀ wèé rẹ̀ rán báyìí báà tẹ̀ wọn mẹ́wọ́n ọ̀nù wọ́ta ẹ̀wọ̀n wẹ́yẹ̀ wà náà dọ́kítà wà ti ọmọ ìbàbí léyìí èyí ni hàn bá ẹwọn lè ní èsìrì ọ̀sán bẹ́wọn lè ní èsìrì ọ̀sán dáka rán ṣanu aṣọ nílò kọjá dáka sọ aṣọ náà bùjá ìṣọ́ọ̀lá òzò ọ̀dọ́ fún wẹ́pẹ̀tẹ̀ òmùlò jéèrè ọ̀dọ́ mayamba ọ̀. àbẹ̀rẹ̀ mi ní ìhà ilé ìhì ni anga ni bẹ́ẹ̀ni ní bá ní ní yunifásitì bẹ́ẹ̀ni ó rèé kó sálárẹ̀ rí bí àti ètò ẹ̀ bàbá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní bá ní náà èyí pẹ̀lẹ́lẹ̀ àbòyí pánù àbòyí pàṣẹ àbòyí báríà bí àtúrọ̀wé àbábébé sí. àbẹ́mi ní márùn bí mo tẹ́ ilé ìwé rí mọ́tò bẹ́ẹ̀ kó sálà bẹ́rẹ̀ yìí wàláhì ẹ̀rọ àbọ̀ rẹ̀ náà ẹ̀rọ àhúrẹ̀ ẹ̀bọ àbẹ́mi ní èyí sẹ́n ẹ̀rọ àhúrẹ̀ ẹ̀bọ àbọ̀ ni ẹ̀rọ àhúrẹ̀ ẹ̀bọ àbẹ́mi ẹ̀yí ní kúkẹ́ èyí abẹ́nàm àbọ̀dọ̀ pípẹ́ náà wọ sí ọ̀rọ̀ náà bàbám pẹ̀lú ẹ̀mí pẹ́lẹ́bẹ́ náà ni bàbám mi pèsè mi pípẹ́ ìsáré tí bọ́ọ̀bà fẹ́ mi ní islam àti ilé ikú ayọ̀ sí ní relation ara àbádára àbáwọ̀ sáré náà bá bí wọ́n ní ìyàbà ní gbogbo rẹ̀ àná. tàtà gbogbo mẹ́rin fana rẹ̀ wà bọ́ bẹ́ẹ̀ ni kúkẹ́ mi bẹ́ẹ̀ rẹ̀ àná ẹ̀rí sẹ́kú gẹ́tẹ́ wà kò náà inú tó náà na mẹ́wọ́n mẹ́ iná hàn náà ọkùnrin sọ́dọ̀ tó yá bẹ̀rẹ̀ mẹ́rin kò wọ́rọ̀ ẹnì ẹnìkútẹ́ ẹ̀ nínú nọ kọ́rọ̀ ẹ̀mí tẹ́lẹ̀ ẹnìdéwé ìwé àtọ́ ìbà ẹnì ọmọ náà ká na ọ̀rẹ́ ọ̀rá iná nù na sí ní ọ̀rẹ́wà enwere lẹ́yìn ara mi náà hẹ̀kẹ́ àwẹ̀ ya náà bọ́ọ̀yẹ̀ yà lọ́kì yà lẹ́fà sí ẹ̀sì tẹ́dá júnìtì àányà náà ni ó kánú ọkọ lè pé omi dúmọ̀ àdìm àányà mi àányà náà ni kà ẹ̀ yàrá ẹ̀wọ́ tá àwùjọ bá náà lè wọ́n ní hundred percent inú ni láti òfin òmòrí ni àbáyé máa ní já ní ẹ̀yọ́ ìsáyìn ẹ̀tẹ́ ka yẹ òmáì ẹ̀yà yanyọ fárùmọ́ nínú ìwé àná ààbí túnjẹ ọmọ ìsàmáyàn kẹwérí ìtẹ́yìn títẹ́ jọ́yìn ọ̀báyé anáyọ̀ ọ̀bìdáwà àbáàn ààrín fúlẹ̀ ìtẹ́yìn títẹ́ jọ́ ni ààrín fúlẹ̀ ìtẹ́yìn títẹ́ jọ́ ni àhọ́ ìbànọ́ náà ni àhọ́ náà ìkàkọ́ bá abẹ́n those sit down dɔwɔbɛ yi lɛfi giri dɔwɔbɛ mɔmi yɛ tu le dɔwɔbɛ mɔmi yɛ akumɛ hɛ kɛse na yà máa ka ní ti bàyɛ bɛn ìkɛ sèche tẹni káàdì ìyá ànọ do ɛkú yɛ sakɛnɛ àná mɛyìrán ìyá ihe they understand it. three days they are there. Then, ọ̀nìrì ebi wọn mẹ náà ká ẹ̀bẹ̀ bàbà náà bàbẹ̀ yẹ̀rẹ̀ náà àǹtí ẹ̀rẹ̀ yẹ ìmọ̀nà bàbẹ̀ yẹ̀rẹ̀ náà wò kẹ́yẹ pìpì ìhù ni ọ̀fúlá kòlùkù òmùrì múlẹ̀ náà ọ̀tún kátà yẹn ní pìrìpì ẹ̀jẹ̀ kú ìdánikú àná. ọ̀bùyẹ̀ ni ká ọ̀rẹ́ bàbẹ̀ náà ká ọ̀rẹ́ bàbà náà bàbẹ̀ ni wọ́n ìtàmà ìsú mi ìtàmà àjù ita náà ka ewúrẹ́jẹ́ òkúrò máa ń yà àtẹ láti àkàlùdọ̀ ọ̀sán wẹ́ẹ̀rù họ ìdí wọn ọrú àná yẹn nẹ dọ̀ọ̀dì jàmádọ̀ gàwá gbèsè ẹ̀rìnyẹ́ èkúrọ́ta àbúwẹ̀ bẹ́ẹ̀m ẹ̀rọ àtó ìyàrá ibi tù rẹ̀ ànábi iṣẹ́ òní ọ̀nyára ọ̀ta ọ̀kọ́rọ̀ ní wàá mẹ́ ẹ̀kọ́ ìkìyà ọ̀ma ọ̀sán ẹ̀kọ́ máa kàá nù nà ni wàá máa kéré ẹran nù wọn ni máa kàá nù nà ni rírì àwọn ẹ̀rọ ọ̀bẹ yìí olùyí wa dó ṣẹfẹ van iná wẹ̀rẹ̀ ó yà ní àbílẹ̀ gbèdé ìwà ọkùn náà ń dá àjẹ́ ni ìwà ọkùn náà àjẹ́ ni ni ọ̀rọ̀ tẹ́ káyà ọ̀rọ̀ zámáyà nílé ọ̀rọ̀ zámáyà nílé ọ̀dá oní ìlé èzè ẹ̀wà kọ́ọ̀sánì àwọn ẹni kọ́ọ̀sánì tó mẹ̀tẹ́ náà ọkụnọnda dene ụnọnda emene were ede ụnọnda emene were alisian ọrụ ọtọ kara nze nze out ọrụ omihife ebe nwan auka abọna dụnọnda eziri omoribe ne pere n'iwa ene kọrọ an bẹ́ẹ̀ mo ka ilé òyìnbó mi ka wàá bá rẹ̀ máa ti dúró yẹ kẹtẹ ní bíi ìdẹ́tẹ̀ mi bíi ẹ̀dùn náà dá mi sí òkú ọ̀bẹ̀rẹ̀ wọn nínú omori ka enwuri mẹrin nẹm òrùlé ní omori bẹ náà n'etuwa òrùlé náà ọbọdọ ha bí omori bẹ bẹ tuwa tọn ẹnẹ kúbọ awúrẹ ògbóró omori bẹ náà bẹ tuwa yi ẹnẹ kúrẹ tó gbòòrò omori bẹ náà bẹ tuwa yi ẹnẹ kúrẹ ògbóró ìdúwà àkàrẹ ògbóró tàkìrẹ ìtọ́lá àlẹ́ àwọn ìdúwà èrè tó gbòòrò tẹ̀lé tó ìbù ìdúwà èrè ògbóró tàkìrẹ ẹ̀yìn náà ní náà kẹ̀ ajin ya hara ini etenaika oyiroba islam anaika omori ọta tenan baba ijeran this ma baa do omori him ịga ma omori ìtura náà ya apata omori ọ̀nàbọ ọ̀rẹ́lọ ní sinima ara bí àbá omori òmìnira náà wọ́n èso yọ ẹ̀ bí ọmọ yóò fèrè ọmọ ètò ní rọ́zàn ní èrè àdérabùrabọ́ ní èrè ọ̀làmọ̀ ẹ̀kọ́ àwọn ọ̀làmọ̀ ní islam òdo pépété ẹ̀pẹ̀rẹ̀ ka yáàbá àmì ẹ̀ka àná and èrè ẹ̀rọ náà important ọ̀nyọ́ ọ̀nyọ́ wọ̀ wọ́ọ̀tún ní tọ́ dọ́ọ̀rọ̀ pàhùn wọ́n mọ̀rí yẹn wọn. ètò náà ní rọ́zà ní èrè ìràgbọ́n náà ìdíwọ́ ẹ̀rọ ti rọ́tọ̀ ìrọ̀gbọ́ bájúwá aláàlúwàdí aláàlúwàdí wọn mọ̀rí yìí dáàbọ̀ àtàkà pàṣẹ mọ̀rí pàṣẹ ọ̀tàn ẹ̀tẹ́jọ́ máa ní ètè ní àn bẹ́ẹ̀sì ní máa róyà ní ìrọ̀gbọ́ ẹ̀ẹ̀bán ètè ní tí ní àn ó sì ní máa róyà ní ìrọ̀gbọ́ inú bí ìrọ̀gbọ́ ẹ̀ẹ̀bá yà pàkà ìrọ̀gbọ́ ẹ̀bọ́n ní òmúlò náà wọ́n ẹnẹ́bi alimutasa dìbì ẹ̀rẹ́ náà máa hẹ̀kẹ́ nyányányá agogogo ẹ̀nà ẹ̀kẹ́ bẹ́ẹ̀ máa hẹ̀kẹ́ rírí ìwúra bẹ́ẹ̀ máa hẹ̀kẹ́ bẹ́ẹ̀ fúnwọ́gá gogogo bẹ́ẹ̀ ní nánánánán ẹnẹ́bi ẹ̀rẹ́ náà ẹ̀ka na alimuzahila kùrán ẹnẹ́bi náà ẹ̀ka ẹ̀hẹ́rẹ́ kùrán ẹ̀yẹn ẹ̀nì náà ẹ̀fẹ́ kùrán àká ẹnẹ́bi náà ẹ̀ka ibada is a tuwekun. Ama the right iman is a iman and our koni As every night, takabaru man sa'a wa sa'igali man iman. And on that, on the night, the way that we're on on. God be heaven. carefully. tí a mẹ́ta ọ̀rọ̀ bàrí táàtì rí. bẹ́ẹ̀ tọ́dà bẹ́ẹ̀ tọ́dà wọ́n ní islam èdè náà ẹ̀zẹ̀ yìí bẹ́ẹ̀ sọ́tìland nínú islam ìrí mẹ́rin anáàrí hawarijin mọ̀tíláàtọ̀ tó mọ̀ nínú anáàrí hawarijin lọ́kà falata gùrànnákòm kàlámàhùn àwọn ìbàdàtàhùn ọkà àtúnṣe kò bẹ́ẹ̀ náà wúni yóò ìrẹ̀ ọ̀kẹ́kọ̀ọ́ náà àti ìbábọ̀dẹ̀ náà ẹ̀ náà máa ẹ̀kẹ́ àfúrò èkèlé léwu òwe ẹ̀dàrẹ̀wà ìrẹ̀wọ̀ ẹ̀mẹ̀ tààrà jẹ́ òwe àrùtẹ́ẹ̀nà tàhẹ́rẹ̀ ọba àgbáwá dùúkù ẹ̀tìlọ́tì ń fòmórí òwe ìrọ̀ ẹ̀ẹ́fẹ́ ìkúsálà àtànímẹ̀nà ti sọ̀ra òwe ẹ̀ẹ́bàwẹ̀ àtànímẹ̀nà ti nàrẹ̀ ìrànmọ́ àtàánù ani ìgbéman ẹni hadith tó tó mọ̀rìhìn sallallahu alayhi wa alihi wa sallam náà ṣe muttafaqun alayhi hadith grade number one. kúnìrí abi sa'id al-khuduri ọkà anabika yaxturu ahadukum salatahu ma'a salatihim. abenem anakan anamanyinanyan ọkà wàláhì ìdí ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ akọ́sálà jẹ́nẹ̀ wá àti ìwúsálẹ̀ ọ̀wọ́ta.

yamurukuna mina islam kama yamuruku sahamu mina romya ẹni níbà àti kòtòkòtò àníbi ọkà kẹfà hónan ọkà ẹbà àti kòtòkòtò ànífẹsọ náà mẹrẹ hanere àníbẹ yìí dáhùn àṣàkùn ọhún wàá mànà wọn kẹ bí ẹmẹ fẹsù kòtòkòtò ẹhọ ìgbò ìgbò yìí wàá mànà dúró bí ẹmẹ sá ẹmẹ sá lé hẹ àbẹ mẹfà tòun ní islam kòtòkòtò sẹ́mẹ̀ ọkàbùrí kàbẹ́mẹ́ ni o ẹni náà ní láti wọ́dá iná ikọ̀ àn bí i mẹ̀mí pan ẹni náà ọ̀rọ̀ sílẹ̀ kúni kọ̀ọ̀án ìsìnbà bẹ́ẹ̀ tẹ̀rẹ̀ ìrìnlẹ̀ kọ̀ọ̀án bọ́ọ̀ jẹ́ ẹ̀mẹ́ ara mẹ́ àmì jẹ́lìl ẹnọ́rẹ̀ ní kọ̀ọ̀án ẹni náà ọ̀rọ̀ sílẹ̀ aná kàátì náà ẹni náà ẹni ní ẹ̀rì sẹ́rọ̀ ìbéèrè yẹn ní láti lẹ́ ní koran ìṣòro ká àníbi sọlọ́lọ́ àhàtà ọkà ụkọrọ na nụba n'ihu ọnọdụ sala ahịnị ọka ụbanye ụkọrọ na nụba n'ihu ọnọdụ jihad ọkụtụ n'oge mgbori ahịnị tọgbọka ahịrịrịnyi tọka ịtọnụnọ nụba n'ihu ịtọnụnọ nụba n'ihu ịtọnụnọ aban

Hausa sai na tuka I know your property. Then in a potato only I will give as an anchor and then and I have sorry. I need the only one no doka o kola na nba no no jihad. We ma ya abdullah. So ka kene. Ani da ne bika we mi so no. why?

fifty seven àìní nílùú àìjọ page five ẹn àbẹ́ àbọ̀ now very alimutasha dudun ẹnwúrí marinette ó èkó jẹ́ ẹ̀ẹ́mà ní rí àdìsọ náà tẹ̀lé wẹ́ẹ́ kókó sọ́lá ní malasi àmì ìyá ni méjì báyìí sọ méjì wẹ́ẹ́ ní malasi bá sọ́lá èrè dọ́kẹ́ ìyá yìí káàtó káàlù rúurú ọkọ̀ fọ bọ́ọ̀lù wà bọ́ọ̀lù ó jẹ́ wẹ́ẹ́ ní jẹ́ gbàgbà òmìnira náà bọ́ọ̀ háì. ọka bọọlụ henwe onini honi enwuri mmadụ nene atụkọrọ ene duwara ọha ga honi fitina na takido na ịra gọgọwa oni ọnụ n'ụlọ n'ụlọ ahụ ya ịnụwa ene bịara gwa na-eka oposi sabi na nenere ene ene n'ụlọ ẹ̀ẹ́nì bẹ́ẹ̀ jẹ wa ẹ̀ńkátó ètò kòmórì àti ẹ̀ńkátó òtù wa wéèrè ọ̀kadà máa náà mú ọ̀rìn mọ̀gbọ́gbọ́ ìtú àmánu kọ̀ọ̀kadà yà níyà bí yẹn náà nù ọ̀bẹ ya mú àbí yàgá àgbẹ̀rẹ̀ náà ká tọ́ màá kọ́lá kú ní malasi màdánà ya kárì ìrẹ́ ọ̀ká màá kọ́lá ní malasi ìrẹ́ ènìyàn kọ́lá máa kọ́nyá ènìyàn kọ́lá máa ènìyàn kọ́lá oloka wakara emere eko nane na waka anganye wakon waka nane ọka emiri mere nene bẹẹ yà á tó kata ayé ìtàn náà yìí democracy democracy bẹẹ tó banyan kata but ilé ẹlẹ́rìí lè gbé ewu nane ọgbà ọ̀nà ìṣọ́ ọlọ́ ìràbá pdp. ojú rẹ̀ rí èéfì ààrùn káwọn àwọn àyẹ̀tà ni bẹ́ẹ̀ tọ́ yìí ẹ̀wọ̀n ní náà àmójẹ́ ìpáta ẹ̀wọ̀n ìlú ìlú ìlera àmì lọ́ra bẹ́ẹ̀ kàmẹ́lì bẹ́ẹ̀ méjì àtà àyẹ̀tà bí bẹ́ẹ̀ ewé ọmọ ni àtà láti àgọ́ àwọn ẹ̀ẹ́ra wà náà étílì jẹ̀tọ́ étílì bí wà sẹ̀rẹ̀ ní ẹ̀yìn tí ẹ̀yìn náà lànà rẹ́kà ó ráyìn ẹ̀bá wọn dìnnà ọkọ̀ lọ́dọ̀ ẹ̀dọ̀ pẹ̀lẹ́tẹ̀ tó mọ́rí àbọ̀ bẹ́ẹ̀ lóbi kẹwàá ní kọ́dọ̀kà ní wọ́n tó yẹ wọn ní owó ìlera àtúndì ètò lókun lókun àdúgbò àti tẹ́ẹ̀nà ìlànà ìwé náà ni wọ́n ti jẹun ní kọ́dọ̀kà ní àbọ̀ ọ̀nà jẹ́sìkáyọ̀ ní mọ́tàdẹ́kẹ kúrú ni òmìnira máa bẹ́ẹ̀ máa bá yọ ọ̀yẹ́ náà bí omi lè pé ní wá bí òkèrè wá. àlọ́mọ̀nù ẹ̀rọ akókàtà ìdèmó kérésì bẹ́ẹ̀ta pé dànù bẹ́ẹ̀tì jẹ̀mí ìlú dànù jẹ̀mí ìdèmó náà ká báàpẹ̀ ìdèmó náà kí ilé tẹ́rẹ̀ lọ́kà ẹ̀kọ́ mọ́ríkà wọ̀sàwérò hóm ilẹ̀ ọ̀làmù àbẹ́ àbọ̀ ká wàá with uh, milk not the kind milk mafrikano wá sílẹ̀ ẹni ní ọjọ́ mi wá dúró wá sílẹ̀ ẹni ní ọjọ́ mi àbẹ́nu ní ó mú ní wàtà ẹ́ ọ̀tà àbẹ́nu ọ̀rọ̀ pọ́tà sáyẹ̀ mi ẹni yìí dìkò yára àbúrò àkùnrin kíkẹ ẹnẹ́kùnrin màmẹ́rẹ́ ọmọ mi bẹ́ẹ̀ yà á ti mú náà ti kí ni mo yàn náà wọ́n bọ́ ọ̀háì ẹni òjò yẹ̀dẹ̀ nẹ̀ẹ́ni duwa ha awaka duwa ha ne irago ebo non irago na ni le le ha on irago na ka ta ta we ba go ha awaka ni understand na bi le tere and we ba go ni understand na bi le we ba go understand na bi le tere awaka o ko ta mu na wa se ya me ra abawo no ipe mori awon ko mori ogoro ta pdp o pdp on wọ́n fi wọ́n wàlá ọ̀rọ̀jọ́ náà ọ́nù báyìí náà ọ́nù bí ní báyìí náà ọ́nù báyìí náà bẹ́ẹ̀ náà ọmọ rẹ̀ náà ní báyìí náà bẹ́ẹ̀ bí èkú èmi rẹ̀ náà wọ̀ bọ́ọ̀mọ́ ẹ̀ ọmọ ní báyìí náà lọ́dún láìláha ìlàlá ìlú ọ̀nà bọ́ọ̀ tó ní èkú náà ẹ̀hún náà ìyára máa kà ọ́nà mẹ́ta ìrìn ayọ́ náà ẹ̀ ìrànú náà bẹ́tàn duwam duwam adùn adùnàmọ ẹkú ọ̀rọ̀ ẹkú ọ̀rọ̀ ọ̀rọ̀ bàmẹ́nara ìnẹkú ìlànà ìtìnẹkú òmùnú ọ̀bẹ àtẹ́ẹ̀ka wọ́n mẹ́rin tàbá tẹ́mẹ́n yàá ti yẹrí wípé ẹ̀fùtẹ́wọ́rin wípé ẹkú dàrín duwa sọ̀rọ̀ duwa jáhẹ́ wọ́n mẹ́ títẹ́ ẹ̀ náà kò í jẹ́ lè wọ́n mi bíà bí wọ́n kó bíà òmórìkà máa wọ́n ìnana náà ká wọ́n wà mé ewu àwọn ẹ̀rẹ́ asọ́ni ebe ahụ ebe ọrata metu asọ́ni ebe ọbani metu asọ́sọ ahụ na ya mba omori ka omori eje ga abịrị bendeni wapụ ije ga hụ nwa asọ bụ omori ka abụọ na kaka e mere ire ire ire ite alika ụmụ nwa ọrụ bẹ́tẹ̀mọ́rí omori bẹ́tẹ̀ ije ga hụ nwa ọrụ e mere ite ga ọga ọkụ bẹ́ẹ̀ ni ẹ kó bá nínú jọmọ bẹ́ẹ̀ yẹ bàtà bẹ́ẹ̀ yẹ bẹ́ẹ̀ hàn mẹ́rin òmòríkà yóò yẹ nínú ẹnì ọ̀rọ̀ náà ká lẹ́nu bá jéèbè wà kó ní wọ́n mọ̀rí dàgbàna bẹ́ẹ̀ náà jẹun náà ká apẹ̀tàn ẹni ikú rẹ̀ èrè ní lẹ́sì ẹ bá yẹ lọ́tún àti dẹ́n ní ọ̀nà wọ́n ọ̀gá rẹ̀ kàtọ́ mi ní ọ̀nà yẹ lọ́tún bá mi ẹ̀rọ náà ẹ̀yàn rà mu ọ̀dọ́ rẹ̀ mi rẹ̀ yà rẹ̀. ee ìrẹ́ni gbóra bí ìlú tó ṣàrẹ̀ mu abẹ́ àbọ̀ mẹ́ abẹ́ lè pè áhẹ́ rẹ̀ náà èké yìí máa mẹ́. bí wọ́n àbẹ̀ pé ẹ̀kọ́ wọ́n àtàrà rẹ̀ pẹ̀lú àti ìyá ẹni nípa káà ní àgbà inú wáì inú ìyára inú kí ìdẹ̀lẹ́ ọ̀nà inú kọ̀ọ̀hìn àwọn ìta ẹ̀rọ kúrò wọ́n rí lè ní ẹ̀rọ kọ̀ọ̀hàn náà àwọn ìta wọ́n bí wọ́n wọ́n mẹ́ kọ̀rẹ́ mi lẹ́nu. that day on who may remain on wọ́n àwọn ọdún àrí palestine ìlú ọ̀nàwọ́ òtẹ́yìnbà èyí sì yẹ ìlú ọdún ìkọmù èkúrò kó omori ọdún òkú ojú ìfún mìíràn òkú omori ẹ̀rí ìlú ọmọ ọmọ ìka ni ó lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ọ̀nà ìjẹ́ ilé jẹ̀ mi ọmọ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ náà afɔna kakiri hɛn ni bi gbi ɔzɔtɛ bɛ gbi ne bi rɛ hɛn mɛ ekuku nyere yi ɔyɛ oh, aha dɔ ha kuwa olu yɛ ahu do ebi kuwa adéwò náà ta wàá palestine ɛni matilati ntomori yi matilati ntomori yi adéwò náà ta ɛni omedo ti ti rɛ yi fɛrɛ bɛ hɛ tata ɛni. ọgụ ụgbọ elu iwu ga ya mme onye ụlọ ụka na mba si dịtụ ime ha ịma anyị ka anyị agba ha ịwọba aza ụlọ na ịka ẹni n'elu ozi ẹni obodo dáyé híwọ kọwabẹ ime ha dị ọrụ otel pojo tabal tanyal bẹẹ ma ya ka ikike ya mgbe na mmanya e, e e ti kene fi gare ẹ yà fi kí ife ekutu àwọn kene inú wẹ ẹbẹ ní ayé àkàrí ẹbẹ ní ọmọnara àti ọdọ sara àwọn ẹnyà rẹ tó abẹ́mẹ̀yà àbáwọn náà àti ìyá ayé ní ní iná dùyà múlò nàbọ ọmọ gbọmọ yìí wà múlò nàbọ òtúnyẹ wà jẹ múlò nàbọ bímọ tó bẹ nìyẹn tí ha ولا تنصر أعداءهم عليهم يا رب العالمين اللهم انصر انصر المسلمين في كل مكان في الأفغان وفي الشيشان وفي الصوماليا وفي فلسطين اللهم انصرهم أجمعين على عدوهم ولا تنصر عدوهم عليهم يا رب العالمين آه إن شاء الله torí zuri adem a ní àyàmù tẹ̀sírí àbẹ́ àwọn zuri adem atọwọ atọhurem atọnaadẹm n'ahụ ọmụ apụl anaadẹm ịka okomori yọ ọmị bakidie ladan lere ni ọbẹ na ẹna-eze wezu ọfẹ ama ọmọ ebi lere ni anaghị ede pataki ọbẹ ẹba ọ̀nà bí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar la ilaha إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سيديك الله أكبر تافنو كدوبنا دو فيقرأك لا إله إلا الله دو بعلمنا الله أكبر أفيرا ولله الحمد ويجي ويدا كذا لكن يومين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله رب العالمين ايدكم مبارك تقبل الله منا ومنكم عارف زي ما كان انا اسمي في الشيء انا يعني نايم دار